Thank you. dájú ohun tí wọ́n ń pè ní al-kufr àìgbàgbọ́ òun náà ni al-inkar al-muta'ammad lima jaa bihi muhammad sallallahu alayhi wa sallam aw bi ba'd ma jaa bihi muhammad sallallahu alayhi wa sallam mimma ulima min dinihi bid-darura nínú àwọn tó tẹ̀lé sunnah nabi sallallahu alayhi wa sallam níta pè ní àgbàgbọ́ òun náà ni kéèyàn máa ma kó ṣe àtakò kó kọ ontọ́lọ̀ fi hàn nàbì Muhammad sallallahu alayhi wa sallam àbí kéèyàn kọ apá kan nínú tọ́lọ̀ fi hàn nàbì Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tó ṣe é pé kò ṣe é takò nínú tọ́lọ̀ fi hàn nàbì sallallahu alayhi wa eléyìí ni ìgbàgbọ́ àwọn ẹni tó tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam kófòrò yìí ó pín sí oríṣiríṣi ọ̀nà gẹ́gẹ́ bí al-Imam al-Azhari bó ti ṣe sọ nínú tírà rẹ̀ Tahdhib al ó ní àìgbàgbọ́ eléyìí ti ń ṣe kófòrò ó pín sí oríṣi ọ̀nà mẹ́rin àkọ́kọ́ kófòrò inkar ìṣe kèfèrí tó ṣe wípé kíkọ nǹkan ló bí ẹlẹ́kejì kófòrò juhud àìgbàgbọ́ tó ṣe wípé àìgbà nǹkan wọlé olómi ẹlẹ́kẹta kófòrò mọ̀ọ́nẹ́dà àìgbàgbọ́ tó ṣe pé agídí olómi ẹlẹ́kẹrin ọ̀nà ni kófòrò nífà àìgbàgbọ́ tó ṣe pé ìjẹ́múnáfẹ́fẹ́ olómi ẹ̀rí kófòrò ìǹkà àìgbàgbọ́ eléyìí tó ṣe pé àtakò ló bi òun náà ni ànyẹ́sọ̀rọ̀ bí qalbihi wa lisanihi òun náà ni kéèyàn sá ìgbàgbọ́ lọ́kàn kó tún sá ìgbàgbọ́ lórí ahọ́n kó má sí ìgbàgbọ́ nínú ọkàn èèyàn kó sì má sí ìgbàgbọ́ lórí ahọ́n èèyàn eléyìí òun ni wọ́n ń pè ní kófòrò nǹkan kò sí ìgbàgbọ́ lọ́kàn kò sì sí ìgbàgbọ́ lórí ahọ́n wala ya'rifu ma yudhkaru lahu min at-tawhid gbogbo njẹ́ máa ń sọ fún nínú mà nípa tawhid kò ní ní mà nípa rẹ̀ eléyìí òní wọn pè ní kófóró al eléyìí ló wọ́pọ̀ jù eléyìí ló wọ́pọ̀ jù nínú ṣe àwọn kò fáwọn wọn ò gbàgbọ́ lọ́kàn kò sí ìgbàgbọ́ lórí ahọ́n wọn gbogbo nígbà tí pè ní Islam wọn ò mọ̀ nípa rẹ̀ eléyìí ni wọ́n sọ nípa tafsir ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó ní innal ladhina kafaru sawa'un 'alayhim a anzartahum am lam tunzirhum la yu'minun dájúdájú àwọn aláìgbàgbọ́ yálà ó ṣe ìkìlọ̀ fún wa tàbí ó ṣe ìkìlọ̀ fún wa. wọn ò ní gbàgbọ́ nítorí pé àgbàgbọ́ n'inu nínú ọkàn wọn àìgbàgbọ́ yìí náà ló wà lórí ahọ́n wọn àìgbàgbọ́ ló wà nínú ọkàn wọn àìgbàgbọ́ yìí náà ló wà lórí ahọ́n wọn wọn ò ní gbàgbọ́ ti pọ̀ jù àìgbàgbọ́ ló wà nínú ọkàn wọn àìgbàgbọ́ ló wà lórí ahọ́n wọn. torí ẹ̀ wọn ò ní mà nípa kankan nínú tẹ́ǹpẹ́ wọn lọ sídìí rẹ̀ wọn ò ní gbàgbọ́ oríṣi kejì eléyìí tó jẹ́ kófòrò jihud àìgbàgbọ́ tí àìgbà òun náà ni kéèyàn kéèyàn mà lọ́kàn rẹ̀ pé ọlọ́run ọba nìkan la tó sìn kìí ṣe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ṣùgbọ́n kọ́kọ́ láti wí jáde lórí ahọ́n rẹ̀ àmọ́ lọ́kàn wa ṣùgbọ́n a kọ̀ láti sọ jáde gbórí ahọ́n wa eléyìí ni wọ́n ń pè ní kófóró juhudin gẹ́gẹ́ bí àgbàgbọ́ ibilis aṣeitan ọmọ nínú ọkàn rẹ̀ lódodo pọ́lọ́wọ́n bala tó sìn àyè sì kọ̀ àṣẹ ọlọ́run ká má sórí ibú ṣùgbọ́n kọ̀ láti tẹ̀lé tọlọ́run ọkọ̀ láti fi ti ń bẹ nínú ọkàn rẹ̀ yìí ṣèwà wò bẹ́ẹ̀ náà ni àìgbàgbọ́ ti umayya ibnu abi salt umayya ibnu abi salt òun náà àìgbàgbọ́ rẹ̀ rí eléyìí gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe sọ yìí pé falamma ja'ahum ma arafu kafaru bih ní ìgbà tí tí wọ́n mà dájú tó dé wá bá wọn wọ́n sá ìgbàgbọ́ sí wọ́n mà dájú ṣùgbọ́n wọ́n kọ̀ láti wí jáde ẹlẹ́kẹta onáìlà ìgbàgbọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú agídí orí kunkun òun náà ní kéèyàn mọ̀ lọ́kàn rẹ̀ kó sì tún lè sọ jáde gbórí ahọ́n rẹ̀ ṣùgbọ́n kọ́kọ́ láti ṣe ọmọ ní ọkàn rẹ̀ ó ń wí jáde gbórí ahọ́n rẹ̀ ṣùgbọ́n kọ̀ láti fi ṣe wá wò gẹ́gẹ́ bí àìgbàgbọ́ Abu Talib tí í ṣe ẹ̀gbọ́n bàbá Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sebo ń lọ sọ ayé pé walaqad alimtu bi anna diina muhammadin min khayri adiyan almariyati diina lawla almalamatu aw xidaaru masabatin lawajadtani samxan bidaaka mubiina ó ní dájúdájú òun mọ̀ pé sìn tọ́lọ́wọ́n bá ṣe rán nàbí muhammad sallallahu alayhi wa sallam òun lẹ̀sìn tó lóore jù fọ́mìyàn láti máa ṣe tí ìbá ṣe èébú èyí tí mò ń bẹ̀rù àbí àbùkù eléyìí tí mò ń bẹ̀rù ọ̀bá rí ike mi gan ìbá rọ̀ láti tẹ̀lé ìlànà tọ́lọ́run fi rán Ànábì Muhammad sallallahu alayhi wa sallam èébú ló ń bẹ̀rù ó ń bọ̀rì ó ń kórìíra kó wọ́n bẹnu àtẹ́lù kó wọ́n má bàjẹ́ eléyìí ló fi kọ̀ láti gba ìsìn Islam gẹ́gẹ́ bí ìṣesí àwọn tó pọ̀jù nínú àwọn kèfèrí náà lónìí ni wọn ò sáláìmà pẹ́sìn islam lọ́nà wọn ò sì sáláìmà wípé ntí islam mú wa òun lòdodo ṣùgbọ́n àti gbọ́ òun tó ń jẹ́ aṣíwájú nínú ẹ̀sìn míì òun tó ń jẹ́ ni tí ń kó àwọn kan jẹ kó náà wá sọ wípé táwọn ń ṣe kì í sọ́nà ojú ọ̀nà anabi muhammed sallallahu alayhi wa sallam lọ́nà rárá o òun yà lọ gbé àlùkìyàmà kábàámà ni. òun ò ní í ṣe bẹ́ẹ̀ láyé bí bẹ́ẹ̀ rí ẹ rí wọ́n máa sọ fún yín pé àwọn ọmọ kí o tẹ́ ṣe lóòótọ́ ní tẹ́ ṣe ń ṣe lọ́nà ṣùgbọ́n àwọn ti jìnnà ní àwọn ò lè fi ń táwọn ṣe sílẹ̀ kò burú náà ṣe jìnnà mi nínú sàlẹ̀sàlẹ̀ náà nígbà tó bá sọ pé ti jìnnà ní ìgbà tí wọ́n bá padà sídìí òdodo tí ojú òsì ní tíọ̀ láti dá nìkan máa jìyà láti dá nìkan máa jóná nínú ọ̀nà jahannam ọlọ́mọṣà wa lọ́mọ abẹ. oríṣi kẹrin ọ̀nà ìlàgbàgbọ́ eléyìí tí an-nifaq tóbi an-nifaq òun náà ní kó jẹ́ pé tó wà nínú ọkàn èèyàn òun la ìgbàgbọ́ ṣùgbọ́n àtòdíjẹ́ rẹ̀ lèèyàn ń sọ jáde lẹ́nu òun mọ̀ pé òun gbàgbọ́ lódodo ṣùgbọ́n yóò mọ̀ sọ jáde lẹ́nu kó ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn eléyìí wọ́n burú jọjọ àti pípapá gan ipò tí wọ́n wà ó burú ti àwọn ó burú ju ti àwọn kèfèrí pọ́nbélé lọ nítorí pé kèfèrí tá a ti mọ̀ ní kèfèrí á ṣọ́ra fún á paramọ́ kúrò níbi aburú rẹ̀ ṣùgbọ́n ní táwọn òní mùsùlùmí tó náà tó pẹ̀lú wa tó darapọ̀ mọ́ wa àti sèémà. ikperu eléyàn múnáfìkì ni asịkọ gbọ lọ́wọ́ bá gbọ ọkàn si àfihàn ipò ń gbọ́ bá gbọ́ ni ma àfi kọ lọ́wọ́ bọ́ gbàyàn kọ lọ́wọ́ láyàn lọwọ wa àwọn eléyìí náà wíyé ṣe kèfèrí lásán ìjẹ́ kèfèrí tí ó ó ju tó ti hàn pé ni lọ kò tó lè ma kò tó lè àfọlọ́wọ́n bá tọ́ da gbogbo wa àyàfi mùnáfìkì náà fúnra ara rẹ̀ torí pé òkùnkùn ọlẹ́kùn kó nínú ọmọ mọ̀nú ara rẹ̀ àìgbàgbọ́ ló ń bẹ́ nù òun kàn ń tan gbogbo yín wọ̀nyí jẹ ni ipò ń gbọ́ lọ́wọ́n bá gbọ́ ẹ dákun ta ló lè tó àṣírí rẹ̀ tí ì bá sọ ọlọ́run tó mọ́nú tó mòde ọba tí nǹkan kan ò sì gbé pamọ́ fún. eléyìí jẹ́ ọ̀rọ̀ tí al-Imam azhari tí wọ́n sọ nínú tírà àwọn Tahdhib al-Lugha eléyìí àfihàn ọba àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam bí wọ́n ti ṣe jẹ́ wípé àwọn kì í kọ tírà nítorí àti ṣe àlàyé ìtumọ̀ èdè lásán tahdhibul lugha dictionary ó ń lọ bí fifteen volumes ní ńláńlá wọ́n kọ́ ni nítorí àti ṣe àlàyé ìtumọ̀ àwọn gbólóhùn tí ò yá àwọn èèyàn nínú èdè lárúbáwá dictionary ṣùgbọ́n bó ti ṣe jẹ́ dictionary tó gbogbo àwọn kan tó bá wúlò wọn tún máa sọ nígbà tí ń ṣe àlàyé ìtumọ̀ kófòrò ìní tó ń sọ ọ̀nà tí kófòrò tún pín sí. àtúrì lọ́dọ̀ olùmọ̀ sheikhul islam ibn al-qayyim rahmatulahi alayhi nínú tírà rẹ̀ madariju saliki ó sàlàyé nínú tírà yìí ó ní alukófòrò kófòránì ó ní ọ̀nà méjì ní ìṣekèfèrí pín sí o ọ̀nà méjì ní ìṣe àìgbàgbọ́ ńlọpin sí alákọ̀ọ́kọ́ kufrun akbar àìgbàgbọ́ tó tóbi ẹlẹ́ẹ̀kejì kufrun asghar àìgbàgbọ́ tó kéré ọlọ́ndàkùn má fi kan nínú méjèèjì ṣàdánwò fún wa. ọ̀wání al-kufru al-akbar huwa al-mujibu àìgbàgbọ́ tó tóbi òun ní jẹ́ kí àwọn ẹni tírú rẹ̀ bá jẹ́ tiwọn kí wọ́n máa bẹ nínú nágbèrè kése àwọn tí wọ́n bá ti ní alukóforol akbar lára pẹ̀lú wọn àwọn máa bẹ nínú nágbèrè kése ṣùgbọ́n wal asghar mujibu mujibu lil istihqaq. موجب لاستحقاق الوعيد دون الخلود wọ́n ní ìṣekèfèrí sọ́lọ̀ àìgbàgbọ́ tó kéré òun máa mú yàn lẹ́tọ̀ọ́ sí lérí ìyà a sì máa sọ ní dọ́mọ aná ṣùgbọ́n kì í mú ní bẹ nínú iná láéláé òun náà lọ sí iná ṣùgbọ́n kò ní máa bẹ nínú iná lọ láéláé eléyìí ní ìgbàgbọ́ àwọn ahlus sunnati wal jama'a ẹ ra àwọn àdéhìí tó wá lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam tí ó máa sọ pé ẹni tó bá ṣe nǹkan báyìí báyìí báyìí báyìí ó ti di kèfèrí ẹni tó bá wí nǹkan báyìí báyìí báyìí báyìí ó ti di kèfèrí ẹni tó bá gbèrú gbèsè báyìí ó ti di kèfèrí. lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn Islam àwọn máa ronú kó tó sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n ti ní mà lọ́dọ̀ àwọn alárekunda kò sí mà wọn ò sì ní ronú kó tó sọ̀rọ̀ ntọ́ tọ́sálàì màkànnáànù mo lè sọ mo lè bẹ́ títí wọn dá lẹ́sẹ̀ méjèèjì lẹ́ẹ̀kan náà táwọn bá ríru àwọn àdé tí ń tọ́ka táwọn olùmọ̀ ẹ̀sìn Islam tí wọ́n sọ yìí pé ìṣekèfèrí tí àwọn àdéhìí yìí ń tọ́ka sí ó ní í ṣe pẹ̀lú ìṣekèfèrí kékeré ni eléyìí tí ń múni wọná tá a bá túbá ṣùgbọ́n tó ṣe pé tá a bá wọrú náà nítorí irú nǹkan báwọn àní máa bẹ́nu nágbèrè kése nígbà tí àwọn alárekunda bá múrò àdìsí bẹ́ẹ̀ wọ́n máa sọ ipò ti di kèfèrí oṣù ti jáde kúrò nínú ẹ̀sìn Islam kí ló tún wá wọnú mọ́ṣáláṣí tẹ̀wọ́n ká ṣe jù lélẹ̀ yẹn Ibn qayyim rahimahullah ó ní ẹgbàá pèjúwe àwọn nǹkan tó túmọ̀ sí ìṣe kèfèrí àìgbàgbọ́ èyí tó kéré olùwà nínú àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí imaamu muslim tó gbé jáde nínú sahihi rẹ̀ anabi ni ithnatani fi ummati ithnatani fi ummati huma bihim kufur ìwà méjì wà o táwọn àlùmọ́ mi tí wọ́n ń wù tí wọn sì ní yé wù àwọn ìwà méjèèjì yìí ìyí sọ ní ìdí kèfèrí ni ìwà méjì wà nù àlùmọ́ àmì tí wọ́n ń wù tó ṣe pé kìíní kejì wọn máa sọ ní di kèfèrí ni alákọ̀ọ́kọ́ at-ta'nu fi an-nasab ká máa bẹnu àtẹ́lu ìdílé onídìílé pété ni wọ́n ibo ló ti wá àwọn tá a làwọn bàbá rẹ̀ tá a mọ̀ wọ́n lẹ̀ yìí sórí lẹ́mú wọlé yìí ni àbẹ́sẹ̀. eléyìí anabi ní ìsekèsè rí ni torí pé àparò kan ọ̀gá ju àparò àfi tó gun orí ebè orí ebè tó léegun tó fi jẹ́ni tó wúlò tó níláárí lábẹ́ jíjẹ́ mùsùlùmí antakuna taqiya òun náà nìkan jẹ́ni tó payọ̀ lọ inna akramakum inda Allahi atqakum ẹni àpọ́nlẹ́jù nínú wa lọ́dọ̀ ẹlẹ́dàá wa. òun náà lẹni tí máa ń bẹ̀rù ọlọ́run ọba jù àwọn ọmọ nǹkan míì tí yẹn tún máa fi gbókùn níwájú ọlọ́run tí ó fi jẹ́ ni pàtàkì tọ́ga jù ẹni yòókù lọ tí ì bá ṣe ìpayọ̀ ọlọ́run ìpayọ̀ ọlọ́run ló bí gbogbo dáadáa ṣíṣe yòókù kọ́mọ abẹnú àtẹ́lu ẹbí ẹlẹ́bí ìdílé onídìílé ìran oníran nítorí pé wọn bá ṣèdílé tiẹ̀ wọn ìṣẹ́bí rẹ wọn ìṣèrán rẹ eléyìí burú jáì tẹ́yìn náà bá sì yẹ̀ wò ẹ̀ rí i pé ń wa tó bá ti rí yẹn kan torí pé o lè ráǹfààní lọ́dọ̀ rẹ̀ torí pé n ti ń ṣe yóò wúlò fún ọ inú rẹ ó ti dùn pọ̀ sálábàápàdé rẹ̀ ẹ ti máa lọ ẹ ti máa lọ ni ti ṣe ọlọ́kanjọ́kan ni ti wá náà rí tó bá ṣe o fẹ́ mà kó kò sí wàhálà wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu àṣeyín lóníranran ẹ̀yà oríṣiríṣi kẹ́ẹ̀lì bá a máa mara yín kẹ́ẹ̀lì bá a dára yín mà náà ló ti kó tó bá kó fẹ́ mà kó lè bá a mà ní kò sí tó burú mbẹ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa fẹ́ mà ká lè bá a pín èmi tẹ́rí báyìí o láti Edo State ni mo ti wá ẹ Edo kíni Edo State lẹ́sìn sọ Yorùbá báyìí abẹ́ẹ̀ ni àwọn Yorùbá náà wà lẹ́dọ̀ State lọ́ba ti bẹ̀rẹ̀ sí ní sọ àsẹ́yìn pé ọmọ Edo mà ni ọmọ Edo mà ni ohun ìwá sèyàn kí ló bàjẹ́ kí ló mú má jẹyàn bẹ́ẹ̀ ni kódà tó bá pé ọmọ ibìkan ní nínú ilẹ̀ yorùbá yìí pé òun o ọmọ èkìtì lòun àbí òun ọmọ oǹdó lòun àti pé ọmọ ìjẹ̀bú lòun ọ̀kan tiẹ̀ pé ìjẹ̀bú jẹ̀ṣà lòun ó rí pé ó ti máa rò pé ẹ́ èkìtì àbí kí ló fi àbí bolo ló ti wá ìjẹ̀bú. ó tún wáá jẹ́ plus ah ok ok ok a máa ríra ẹ̀rí pé kìnìún ó burú jáì ń da àwọn èèyàn láàmú ẹ dákun ṣé ìpàkọ́ lójú tí wọ́n wà ní àbíbi tójú tiẹ̀ náà wà ṣé jìkákọ́ lọ́wọ́ bá sọ ọwọ́ tiwọn náà rọ̀ sí ni kí náà rí ti jẹ́ nǹkan kan náà ẹ̀yà oríṣiríṣi ẹ wò wàhálà tọba múyàwó wa bá bàbá rẹ dáàdì mo ti rí yàwó ó rí i pé kó tó di pé òun wáyàwó gan àwọn bàbá rẹ lè ti máa ṣe kútùbà fún ọ ẹ mọ́mọ́ ẹni bá tó lọ́kọ àti ọlọ́kọ ni ṣùgbọ́n o kẹ́ ẹ mọ̀rú ọkọ tẹ́ mú wá fún mi o wọ́n lè máa kà á fún ọ bàbá fẹ́ yàwó ọmọ àlùwà ni ọ wá wá o àbí òye ọ̀yin tẹ́ lọ́kọ náà ọmọ àlùwà ni ẹ mú wá o ntun á bínú sí ọmọ bíi wọ́n ti pè ìlú báyìí àti ìlú báyìí àti ìlú báyìí àmọ́ yàtọ̀ sí àwọn báyìí àti àwọn báyìí àti àwọn báyìí àti àwọn báyìí tó wá kí baba ìdí abájọ àwọn arákìranù àwọn ẹ̀yà kẹyà kẹdàkùn sí ìsọlọ́n lọ́dà gbogbo wa ni sọkẹ́ ẹ lè bá àmọ́ kó dodo lọ́rọ̀ anabi Muhammad sallallahu alayhi ń bẹ lára àwọn èèyàn títí dòní. torí ẹ anabi sallallahu alaihi wasallam ní ṣíṣe bẹ́ẹ̀ ìṣe kẹsẹrin imam ibn al-qayyim wọn ní tuma rẹ̀ ní kófòrón dùnà kófòr àìgbàgbọ́ tí o tó àìgbàgbọ́ ńlá tá à ń pè ní kófòrón asghar àìgbàgbọ́ kékeré nù. tọ nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà ni wanniyahatu alil mayyit ẹkún sánsan lórí kókùkù fún wa òun náà ìṣekèfèrí sọlọ ni ṣùgbọ́n o kìí ṣe kèfèrí kìí ṣe ìṣekèfèrí ńlá eléyìí tí èjì ajáde nù ná láéláé tá a bá túbá òun tiẹ̀ bí èèyàn bá ti torí rẹ̀ wọ́ná òní máa bẹ́nu rẹ̀ gbére kése ẹnìkan ní kí ló ború nínú kókùkù ká sunkún nítorí burú náà lọ tó burú náà náà ara rẹ̀ lọ gbọ̀n pé ìṣèkèsè rí ni kásùn kókó mi jẹ́ ọ̀dà lójú kọ́kàn owó sì bàjẹ́ eléyìí ẹ̀ ṣe ń tó burú ṣùgbọ́n ká sunkún kí ẹkún wo mò ń jáde kọ́la yíhu lọ òun náà ni wọ́n ń pè ní aniyaha ká sunkún pariwo eléyìí ìṣèkèsè rí sọ́lọ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kèfèrí léyìí tó kéré ẹ̀sìn tí màgbà nàbí sallallahu alaihi wasallam sọ pé ẹkún bẹ́ẹ̀ ńkọ́ àtúmọ̀ akórókù nínú sàárè a máa sọ dẹni ìyá alimami Muslim òun ló yìí jáde nínú rẹ̀ oní àlọ́rọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wasallam tó tún wà nù Muslim ìpè sí muslimi kófù ah, nifaq àbí fisq wa qitaluhu kófù. سباب muslimi siskun وقتاله qitaluhu النبي صلى الله عليه وسلم sallam ni ká bú mùsùlùmí kọ́ ìyanu bú mùsùlùmí ìmọ̀ sọ ní di pòkì káwá yọ nǹkan jà sí ipò ya anabi sallallahu alayhi wa sallam ni di kèfèrí ṣùgbọ́n kèfèrí yẹn kófòrán dùnà kófò kófòrán asghar ìṣekèfèrí ni tí o tó ìṣekèfèrí ńlá ìṣekèfèrí kékeré bẹ́ẹ̀ náà lọ́rọ̀ anábì sallallahu alayhi wa sallam tóní la tarji'u ba'di kuffara yadribu ba'dukum riqaba ba'd rawahu al-bukhari wa muslim ẹ ò gbọ́dọ̀ yí padà kẹ́ẹ́dì kèfèrí lẹ́yìn mi o látàrí pé kápá nínú yín kọ́ máa yọ nǹkan ìjà sápá kejì anabi pè ní kófòrò ṣùgbọ́n kófòrò tó wà ń bẹ náà ni kófòrò tó kéré eléyìí tí kì í yọ ní kúrò nínú islam eléyìí tá a bá ti torí rẹ̀ wọ́n ná tá a ní máa bẹ nínú ná láéláé ṣùgbọ́n o al-kufr lọ́dọ̀ ibn al-qayyim ó ní lábẹ́rẹ̀ a rí àwọn oríṣi tí ń bọ̀ yìí kufru takdhibin àìgbàgbọ́ eléyìí tí ìṣe eléyìí tí pípé ọ̀rọ̀ Ọlọ́run nírọ́ pípé àwọn ànábì rẹ̀ nírọ́ tó sọ nídà ẹlẹ́ẹ̀kejì kufuru istikbarin wa ibà ọ̀nà àìgbàgbọ́ eléyìí tó ṣe pé ìgbéraga ló bi èmi nígbà tá a ní gbọ́ ló bi oríṣi kẹta ni kufuru i'rad ìtàkìtì ìpakọ́ olómi ẹlẹ́kẹrin òun náà ni kòfòrò ṣẹ́kìn àìgbàgbọ́ tó ṣe pé iyèméjì ló bí ẹlẹ́karùn ti parí òun náà ni kófóró nífàq àìgbàgbọ́ tó ṣe pé ìjẹ́ múnáfìkì ló bí ẹ̀rí alákọ̀ọ́kọ́ eléyìí tó ṣe pé irọ́ ló bí òun náà ni kéèyàn gbàgbọ́ pé òpùrọ́ là nábì kéèyàn ní irọ́ ni ọkàn parọ́ pera rẹ̀ lánàbì ní ọlọ́run ránṣẹ́ kankan ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti ṣe kufrun akbar eléyìí tí ó mú máa bẹ́ẹ̀ nuná láéláé tó bá kú lórí rẹ̀ tí ò tú bá àwọn ẹni tó sì ṣe irú àìgbàgbọ́ yìí wọn ò pọ̀ rárá àwọn ẹni tó ṣe irú àìgbàgbọ́ yìí nínú àwọn kèsèrí wọn ò pọ̀ rárá gẹ́gẹ́ bọ́lá wọn ti ṣe sọ nípa àwọn èèyàn Fir'auna ìpè wajahadu biha wastaiqanatha anfusuhum dhulman wa uluwa wọ́n kọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ dájú lọ́kàn wọn wọ́n mọ̀ dájú lọ́kàn wọn ṣùgbọ́n wọ́n kọ̀ tẹ́lẹ̀ yìí wọ́n pè ní rọ́ tonti pé wọ́n mọ̀ kó dodo ni torí ẹ̀ àwọn eléyìí báyìí àwọn là ń pè ní ẹni tó ṣe kèfèrí látàrí pípè àwọn ànábì Ọlọ́run ọba nírọ́ Ọlọ́run nípa àwọn kèfèrí Quraish ọlọ́ni fa innahum la yukadhibunaka walakinna adh-dhalimina bi ayati Allahi yajhadun kéésì wọn ni wọ́n ń pè lókùrọ̀ o àwọn ayé ọlọ́run ọba ni wọ́n kọ̀ wọ́n mọ̀ olódodo ṣebí olódodo ẹni tá a fọkàn tán ni wọ́n ń pa ànábì sallallahu alayhi ṣáájú kó tó dá ànábì kí ló wá sọ nìsí. bákan náà àwọn eléyìí Ibn al-Qayyim ó ní ká pè wọ́n lẹ́ni tó sá ìgbàgbọ́ látàrí pé wọ́n pe ànábì nírọ́ kò tún dáa tó bí ká pè wọ́n ní ẹni tó pè ló purọ́ pẹ̀lú ahọ́n ṣùgbọ́n tí ò rí bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ ahọ́n wọn fi pè ló purọ́ ṣùgbọ́n lọ́kàn wọn wọn mọ̀ pé dòdò ní sọ. tọ́ oríṣi kejì eléyìí tá a ìgbéraga ló bí èmi sí ta ni ni màá gbọ́rọ̀ ta ni bẹ́ẹ̀ làwọn kẹsẹ̀ rí nígbà tí wọ́n bá bá wọn sọ̀rọ̀ Ọlọ́run àwọn òní wo bọ́rọ̀ yẹn ti ṣe wúwo tó wọ́n mọ̀ wò ta ló bá wọn sọ ọmọ jò ọmọ tani bẹ́ẹ̀ ni wọ́n ṣe kọ̀ láti gba anabi sallallahu alaihi wasallam gbọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe kọ̀ láti gba àwọn anabi tó síwájú gbọ́ torí ẹ̀ eléyìí ni ló mú kí Ìbílísì rajim kọ́kọ́ láti gba àṣẹ Ọlọ́run ọba nítorí pé Ìbílísì ọgbà Ọlọ́run ọba gbọ́ lódodo ṣùgbọ́n ìgbéraga tó ní sí ádámù aleyhi salam ní sí ìwò pé kí òun forí balẹ̀ fún tani ẹni tó ti pèsè ju òun lẹ sí ṣẹ̀dá rẹ̀ lẹ́yìn náà látara àmà ló ti ṣẹ̀dá rẹ̀ wọ́ lọ́hùn látara náà ló sì ti ṣẹ̀dá òun àmà ike òkè lókè ní náà máa lọ ìsàlẹ̀ nísàlẹ̀ iná sì la màá máa gbé bóòlù etí máa lọ sókè sókè àforí balẹ̀ fún ìtọ́wà nsàlẹ̀ so ìgbéraga ló mú kí ẹ̀ṣẹ̀ ìtọ́n kọ́kọ́ láti tẹ̀ láṣẹ ọlọ́run tó. So, eléyìí ọjọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn èèyàn Fir'aun ni wọ́n sọ nígbà tánabi Musa àti Harun aleyhim asalaam tí wọ́n mú iṣẹ́ ọlọ́run ọba wa bá wọn wọ́n ní anu'minu libasharayni mithlina wa qawmuhuma lana abidun abẹ́ẹ̀ tí ẹ̀ nǹkan ni a ṣé káwa gba àwọn èèyàn méjì gbọ́ tẹ́gbẹ́nu wa náà ni èèyàn bíi tiwa ni wọ́n o. torí tọ́lọ́wọ́n bá kúkú rán kankan sí ẹnìkan wa náà lọ ẹ̀kọ́ rán sá màláíkà lọ ẹ̀kọ́ rán nù àbáwọn àlìjẹnu bó làwọn sì wá gbé èèyàn méjì gbọ́ tó ṣe pé òun náà adarí hunrun ni tàwọn nígbà tó sì ṣe àwọn èèyàn wọn ẹrú àwọn jẹ abẹ́rẹ́ nǹkan pé Musa àti Haruna àwọn

ṣe mufu ní jẹ́ ṣe mufu ní jẹ́ dàbí kíni miftah yàtọ̀ sí wọn náà tí wọ́n pè ní miftah tọ́wá ní mufutawu mufutawu ẹ gbọ́ nǹkan mi tó ń di pé miftah kò dájú pé tùmọ̀ rẹ̀ dà o kọ́ ọ máa jẹ́ mr key mr kọ́kọ́rọ́ tọ́wá gẹ́ mufukọ́ni ọmọ bàbá nísàlẹ̀ odò ní àwọn àwọn àwọn sọ pé kọ́ lọ́la ọ̀kọ́ lọ́rọ̀ sọ lẹ́ mo ti ẹni tó pé síwájú ẹ̀ gbọ́ wọn láì níṣẹ́ bíi tiẹ̀ náà níjàre kí ni ọba máa wú ta ni ń bá sọ̀rọ̀ la ilaha illallah wàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ sì ṣe bẹ́ẹ̀ odò lórí ikú àpàlà àwùjọ yorùbá yìí àwọn ọ̀dààmú sí kí wọ́n lọ gbọ́rọ̀ lọ wọn ọ̀dààmú kí wọ́n mọ kí lọ́lọ́run wí kí lànà wọ́n ti gbàgbọ́ pé tí ò bá jẹ́ pé rọmọdọ́nà dé ìyẹn gbọ́ wáàsí sàhọ́lẹ́lẹ́ pé rọmọdọ́nà wọn gbọ́rọ̀ lọ tí rọmọdọ́nà wọn bá sì dé wọ́n máa lọ tẹ̀fsíìrì tẹ̀fsíìrì tí wọ́n bá ti máa fún wọn nákàlì náà tó bá káyà yìí tẹ̀sí kìnnì kan bá ẹrù owó ẹ̀rí ibẹ̀ wọ́n pọ̀ sí àmọ́ ibi tí wọ́n ti kọ́ wọn sí lọ tẹ̀lé tàbí sallallahu alaihi wasallam ò ní débẹ̀. làásì ń pè wọn láwọn màláìkà àbí màláìkà kí yorùbá màláìkà tí ó bùkátà láti tún gbẹ́sìn yé má wọn mọ pé kíni kíni bẹ́ẹ̀ kíni wọ́n wí kíni wọ́n sọ nígbà tí ìsìnkú àsùgbò ó di mẹ́jọ subhanallah báyìí gbéraga yóò mú kọ́ pọ̀lọpọ̀ kọ́ mọ́ gbọ́rọ̀ lọ ó ní tó tiẹ̀ òfin ní gbọ́rọ̀ rẹ̀ ó ní pé ńgbà tó irú màṣetáni wo ni <laughs> ẹgbẹ́ gẹ́gẹ́ wọ́n lọ mọ ìmọ̀ àṣetáni ọmọ ọmọ màláíkà abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ yóò nítorí pé kò wálẹ̀ wá kò kúnlẹ̀ kò dọ̀bálẹ̀ àwọn bàbá bàbá tí wọ́n jẹ́ ṣéwù ṣéwù wọ́n kúnlẹ̀ ẹ kó tiẹ̀ jẹ́ pé òdodo náà ní sọ àwọn ò ní gbà á toró rí àfin ó fojú di á ní ọba ṣe bẹ́ẹ̀ ní ọba dára. iná ẹ wò bí gbéraga sí máa ba tèèyàn jẹ tí ó fa ìwúyà mọ́ bíi labalábá tó kó sínú ẹ̀kùn tí ó wàá sọ sí òwò ọ̀sán gán lásìkò tó ń bùkátà ẹni tí ó bù ọ́ láṣìírí bẹ́ẹ̀ ni ẹ̀rí oríṣi kẹta kufuru al àìgbàgbọ́ tó ṣe é pé kíkọ́ pàkọ́ ló bí i. ọkọ̀ pàkọ́ sí òdodo yóò gbé etí rẹ̀ yóò gbé jìnnà síbi tí wọ́n bá ti ń sọ nípa tọ́lọ́hún yóò sì mú ọkàn rẹ̀ yóò gbé jìnnà sí gbogbo nítorí jẹ́mẹ́ta nàbì Muhammad sallallahu alayhi wa sallam kò ní fẹ́ gbọ́ bákan náà tí wọ́n bá sọ fún kò ní gbàgbọ́ lódodo tí wọ́n bá sọ fún kò ní gbàgbọ́ lódodo ọ̀dà sí òkúrọ̀ wa ni. Mm-hmm ń wọ̀ kúkú mọ̀ kò gbàgbọ́ kò sì pé ló kù rọ kò ní ran ànábì lọ́wọ́ tẹ́sìn ànábì bá ń bùkátà ràn lọ́wọ́ kò sì ní dìtẹ̀ mẹ́sìn ànábì sallallahu alaihi wasallam dábàá pé tó ń ran àwọn kan lọ lórí ẹ̀ kò sì ní tẹ́tí gbọ́n tí wọ́n fi ran ànábì sallallahu alaihi wasallam jọ kan tọ́ba pera rẹ̀ mùsùlùmí orúkọ rẹ̀ ní kíni káfíìr kèfèrí ni o ìyẹn ni pé ó burú ká má má lọ gbọ́rọ̀ lọ ó burú kọ́kàn wa kọ́kọ́yìn síta nabi Muhammad sallallahu alayhi wa sallam yẹ́n bí baba tó ní ìdí tó ń fi ń bọ́ mọ̀ ń jà ẹ̀ má aláàmà ó nítorí pé ń ṣe súnà ni fẹ́ẹ́ rí pé ọkàn rẹ̀ ti kọ̀yìn sí tànàbì Muhammad sallallahu alayhi wa sallam.